ṣé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ gist ti ẹ̀dí bí a ṣe gbọ́ ò wọ́n ní màmá àǹtí wa m wọ́n ní wọ́n gbé ọmọ àǹtí wa wá sí inú pálàsì kábíyèsí èyí tó jẹ́ pé ó ń ṣàárẹ̀ a ti sọ gist fún yín rí tí a ní pé màmá wọn wá lọ sí Àkúrẹ́ láti lọ bá mọ́mì Queen Naomi sọ̀rọ̀ wípé kí wọ́n bá wọn bá Queen Naomi sọ̀rọ̀ wípé ọmọ àǹtí wa m ṣàárẹ̀ o wípé kò síbi táwọn ò tí ì gbé dé ìparí òòyà tí wọ́n fi ní kí wọ́n lọ bá Queen Naomi lẹ́kọ̀ọ́ wọ́n ní ṣùgbọ́n Queen Naomi ní kán wá bá wọn ní fabric store àwọn ìgbà yẹn ni wọ́n lọ síbẹ̀ tán ni pé ó lóun fẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ wọ́n dẹ̀ ń béèrè lọ́wọ́ ẹ̀ pẹ̀ṣẹ̀ ló dá wọ́n ní kò lè sọ̀rọ̀ wọ́n ní pé Naomi ní àwọn ò mọ nǹkan táwọn fẹ́ sọ sírú ọ̀rọ̀ yẹn ìpè téèyàn bá ń tọrọ ọ̀darí jẹ̀ṣẹ̀ á ní nǹkan tó máa lè confess ìpè òun ṣe káwọn tó lè sẹ́pọ̀n wọn dáríjì wọ́n ní ṣe ló ń fi ojú burúkú wo pé Naomi ní ọjọ́ yẹn bí a ṣe gbọ́ gist yẹn ni ẹ̀yin aráalé ẹ jẹ́ ká jọ gist tẹ̀lé wọ́n ní mọ́dà àǹtí wa m wọ́n ní wọ́n lọ sí pálásì kábíyèsí wọ́n ní wọ́n tún gbé ọmọ àǹtí wa m tó sìkì wọ́n gbé lọ sí pálásì kábíyèsí pé kí kábíyèsí báwọn bá Queen Naomi sọ̀rọ̀ kí wọ́n báwọn ṣàdúrà fún ọmọ ọmọ yìí pé nítorí pé láti ìgbà tí ara ẹ̀ ò ti yá kò síbi táwọn ò tí ì gbé dé wípé àwọn ò rí ojútùú àìsàn èyí tó ń ṣe ọmọ yìí wọ́n ní wọ́n ní wọ́n ní màmá ìṣe èèyàn ni pé wọ́n ní màmá ìṣe èèyàn ni pé ẹni tó dẹ̀ ṣe prophetess ni ìtorí ẹ̀ ni wọ́n fi ní kí Queen Naomi wá ṣàdúrà fún ọmọ yìí ẹ̀yin èèyàn ilé ẹjẹ́ kájọ wọnú gist tètè. so wọ́n ń rọ kábíyèsí pé kí kábíyèsí ìjọ kí wọ́n bá wọn bá Queen Naomi sọ̀rọ̀ kí Queen Naomi gbàdúrà fún ọmọ yìí wípé látìgbà tí ara ọmọ yìí ò ti yá wípé làwọn ti ń gbé kiri pé gbogbo ibi táwọn mọ̀ làwọn ti gbé lọ pé ṣùgbọ́n ààrẹ òyà ṣẹ̀mẹ̀ pé recently náà la sọ pé ọkọ ẹ̀ náà wá tó bínú pé tí nǹkan kan bá ṣe ọmọ òun ò ní forgive o àǹtí wàhẹ́m ẹ jẹ́ ká wọnú gist tẹ̀ ní ẹ̀yìn ara lé. Mashola Gist TV ń kí yín Mashola Gist TV ń kí yín adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá mashola gist tv ń kí yín mashola gist tv ń kí yín o ó ní ẹ o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbà lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment tẹ̀ ń like tẹ̀ ń share adúpẹ́ adúpẹ́ ní ọwọ́ gbogbo yín mashola gist tv ń kí yín ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí mashola gist tv ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ orúkọ mi ni mashola kò yí padà a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ nàìjíríà a ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa ẹ̀yin èèyàn létà ti subscribe ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ̀ máa rí a ń sọ yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí ẹ kàn sí wa ní Mashola Gist TV ọlọ́run elédùnmarè á yín sókè o ọlọ́run elédùnmarè á gbogbo yín lọ́wọ́ òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. ẹ̀yin aráalé bí a ṣe gbọ́ nìyẹn wọ́n ní màmá àǹtí wa m wọ́n ní wọ́n gbé ọmọ yìí wá sínú palace láti bẹ kábíyèsí kí wọ́n bá wọn bẹ Queen Naomi kí wọ́n bá wọn gbàdúrà fún ọmọ yìí wípé látìgbà tí ọmọ yìí ti ń ṣàárẹ̀ wípé ara ò yá pé wọ́n sọ fún Queen Naomi wọ́n ní bọ̀ Queen Naomi ní tí wọ́n bá lè connect wọn mọ́ fóònù wípé àwọn lè gbàdúrà fún wọn lórí fóònù wípé wọn ò fẹ́ kí àwọn màmá àǹtí wa kan wá sí ọ̀dọ̀ àwọn so àmọ́ bí wọ́n ṣe fẹ́ organize ẹ̀ láti gbàdúrà fọmọ ẹ̀ bóyá wọ́n máa gbé lọ sí inú ọ́tà èyí tó wà ní palace square náà wọ́n máa bá wọn bẹ̀ ni. Ba, àbí wọ́n máa gbé lọ sí church Queen Naomi àti ìmọ̀ bí wọ́n ṣe fẹ́ ṣe ṣùgbọ́n tá a bá gbọ́ ẹni update a máa mú wá fún yín ẹ̀yin ará ilé mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi mo dúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ yín bí ẹ ṣe ń fẹ́ràn channel yìí ọlọ́run elédùnmarè á bá mi nífẹ̀ẹ́ yín náà o ẹ̀ ní fọwọ́ gbọ́mọ sí o ní agbára ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe ń share ten like ten subscribe bẹ́ẹ̀ ni ọlọ́run máa bá mi gbọ́wọ́ yín sókè ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní agbára ọlọ́run Okay, okay, Niola Yamalo. Please share this video, like and subscribe. God bless you all.